sáré mi o ẹrù sáré mi o jíkan lókun ẹrù sáré ẹrù sáré mi o jíkan lókun gbàgán lókun tẹni tẹni tèkísà ní tèkísà ní tàtàn o ẹrù sáré mi o ojú alárò kò tó lè aró ojú amọ̀kòkò kò tó lè amọ̀ ni ẹni tó lẹ́rù ló lẹ́rù a kì í jákèrè mọ́dọ̀ lókun ẹni ẹgbọ́n ta ló lẹ́rù yìí o ẹrù sàárẹ̀ ni o ẹrù sàárẹ̀ ni o. máa dá sílẹ̀ tí nǹkan kan bá ṣe yín báyìí nìsín ìyá máa jẹ wá kò dé sẹ́ni tó máa tọ́jú wa yóò gbé ju jẹun. ọ̀rọ̀ oúnjẹ lè tó wà nílẹ̀ yìí kò sẹ́ni kankan ta ni ó máa tọ́jú yín èmi ní ti àfarúgbó ara máa jàlàǹbá kiri. ìyá ìgbà yẹ sunkún mọ́. <laughs> àlàáfíà fún mi léyìí tádé ìyá àgbà tádé fúnkẹ́ kí ló dé fúnkẹ́ ṣé kọ́ mi ti ṣẹlẹ̀ ni. mami kí ló dé. tí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò tó ronú ta ni ó máa tọ́jú ọmọ wọ̀nyí àti jẹun kọ́. ẹ wá tilẹ̀kùn mọ́nú ilé ẹ má àwọn ọmọ sínú ilé ẹ bẹ̀rẹ̀ sí sunkún ẹ̀yin lẹ jẹ́ káwọn ọmọdé máa sunkún sìn ẹ ara fúnkẹ́ ti ń gbóná. òwò tade mabọ mabọ mami ẹ̀yin tó yẹ kẹ́ máa jẹ́ káwọn ọmọ kí ni wọ́n máa dùnú ilé ẹ lẹ́tún yomi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ yìí. ẹnu mi ni òórùn ìjẹ bó bá rún oúnjẹ yín jẹ ẹ̀gbọ́n rẹ̀ jí ń rànwọ́ náà léèwé ló ti kú ta ló kù mí kú. mọ́mí ẹ wo ẹ rọra o ẹ̀kọ́ nìyẹn wá sílé ayé yìí o kí ló dé tẹ̀ káwọn ọmọdé máa sunkún báyìí ṣé èmi ò tó gba wọn fún yín ni ẹ wò mo ṣe ìlérí pé mo máa tọ́jú yín mo dẹ̀ máa tọ́jú àwọn ọmọ méjèèjì yìí lágbóró Ọlọ́run á dẹ̀ ràn mí lọ́wọ́ mo ti mọ̀ pé mo máa sún ṣòkòtò mi mo máa sún gbọ̀ngàn yìí nìyẹn agbóró ọlọ́run ọlọ́run á ràn mí lọ́wọ́ mo dẹ̀ tún ṣèlérí fún yín pé mi ní ṣèrànù mi ní rírun mi dẹ̀ tún ní báyìí lórúkọ jẹ́. mo ti gbọ́ ẹlẹ́nu àwọn fún ọ ṣe. àmì kẹnujú yín hmm? Tade, I love you, okay? Mm-hmm. Baby, baby. Yeah, babo, babo, baby. Mami, you will miss me sàlẹ̀ ni o ẹrù sàlẹ̀ ni o ẹrù sàlẹ̀ ẹrù sàlẹ̀ ni o jígan lókun gbàgán lókun tẹ̀lé tẹ̀lé kìkìsà ní tààtàn ẹrù sàlẹ̀ ni o. ẹ̀bọ̀ síbi tí àwọn àgbà wọn máa gbà torí gbogbo a ah, ó ṣe gbogbo ẹgbẹ́ yín wà ní ọwà léèwé àwọn ti fún yín lówó tẹ́ẹ̀ la fi tẹ́ẹ̀ la fi lọ léèwé ẹ mú gbogbo rẹ kọ ọkùnrin ẹ bí tẹjẹ kúkẹ amadu bíbí tó gbé libi. ẹ wọ ẹ ṣàjà mi lóhùn kẹfí kọsẹ máa fi. ẹlẹlẹyà gbà lórí ẹ. ní kí ni bàbá ṣe yẹ ìyẹn lábàá ìtàbí tẹ fún wa ní kí n tẹ máa fún wa. kí ni tí ó bá fẹ́ kọ gbòkúta méjì ni tẹ́lẹ̀ tẹ́ kọjá sódò kígbà tí ẹ kó kó kó wọn tọwọ́ rẹ̀ sódò kó wá gbé olùbí lálẹ́. ẹ sì fún mi lẹ́ni tí ì nà ó. bàbá ó yá kí n ṣe yẹn má ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ má ṣe gọ̀rọ̀gọ̀rọ̀. ṣé wọn pẹ gbàmílẹ̀kùn bàbà. lè ṣí tirẹ. ẹ gbàmílẹ̀ mọ̀ pẹ́ fún mi tí ẹ̀kọ́ tí mo gbé òun mo fẹ́ gba àǹsẹ̀ fún mi. bọ̀dá ẹ dá mi lóhùn kí n tó bóyin o ẹ dá mi lóhùn. ṣé o máa lù mí ni. ó máa sún yín. kódà lọ́jàre kódà lọ́jàre ẹ̀rù kìíní lẹ́ẹ̀kan tó bá fún yín lókùúta ara máa ń níyìn ẹ̀rẹ̀gbẹ́lẹ̀ yín náà. ẹ má bínú bọ̀dá. wo a dá fún ọjàre dẹ́lẹ́ǹkẹ́ lò. ẹ dá mi lóhùn. gbà lọ́mi jàre báwo ẹ̀ láwọn ibi tẹ́ kọ́ ọ́ kọ́ tó máa sọ mọ́ máa mọ́ ṣe kọ́ mọ́ ṣe láì sí mi kankan náà ẹ máa gbọ́ always oya má lọ má lọ má lọ. kékeré nìyẹn ẹ má wọrí bàbá ẹ má wọrí ọ̀sẹ̀ kan ló kù má ṣó yín ní pẹ́pẹ́. ọ̀sẹ̀ kan wà láì wàá bíjálẹ̀ ọdún yìí ni eh, wàá wàá bíjálẹ̀ ọdún yìí ni eh, bàbá ṣááyí bàbá ṣááyí ẹ ṣááyí ṣẹgbọ́n. wà á rẹ́ni sẹ́lọ̀ bíi nbọ̀ wà á dà fún ẹ. ọmọ tí náà báyìí máa ṣe kiri ni ọmọ yìí báyìí máa ṣe kiri ni. ọmọ ọlọmọ ló ń lò ṣẹ̀gẹ́ lò kí ló tó wá sí school. Ah, kí ni mo fẹ́ lọ ṣe school ìgbà tí wọ́n ti postpone exam so mi lọ school. ẹ kí ló sọ pọ́n ṣe. wọ́n ti postpone exam. exam wo lọ postpone wọ̀ ọ̀tún la máa bẹ̀rẹ̀ o a máa bẹ̀rẹ̀ lọ́tún la school mo ti ń bọ̀ yìí nà. ọ̀tún la oh my god. kí ni mí ni olúwa. Ah, Sandra ni ó ti lọ sí ilé láti ibi last week ìgbà tó ti rò pé wọ́n ti postpone exam kó tó yẹ kó lọ sílé nìyẹn wo bí wọ́n máa lálùbáríkà káfojú sí ilé rẹ̀ má lọ ṣe jẹ́jẹ́ o. ẹni lè tètè pè é bí nọ́mbà ẹ wà lọ́wọ́ ẹ. àfi kí n pè náà ni o. kò sọ fún sọ ọtún là kó tó yẹ lọ́tún là o. wà á ṣe ora á ń dà tu olóde. mo ti ra mo ti ra mo ti ní ọ̀rá ó ṣẹ̀ṣẹ̀ gun. ẹ tẹ̀ kẹ̀ easy now. ah Ṣadé. hello Ṣadé. hello Sandra báwo ni ṣé wàá okay. kí ló dé. Sandra wọ́n mà ní pé wọ́n postpone exam yẹn mọ́ wọ́n lọ́tùnla làwọn náà la máa bẹ̀rẹ̀ o. ẹ ọ̀túnla. nǹkan tó ṣẹlẹ̀ pé tètè ya máa bọ̀ o ó ti ya máa bọ̀ ń lé o káyọ̀ tètè pípẹ́ ẹ̀fẹ́ exam o ṣó ti gbọ́. <laughs> okay okay màá dé sí school rọ̀lẹ́ yìí. okay ọ̀rẹ́ mi má pèsè ti gbọ́. o ṣe o ṣe kí ló ṣe yẹ. wàhálà wà o kí ló ṣẹlẹ̀ ṣàlẹ́ ló pè mí sìn yìí o ló bá sọ fún mi pé exam tó ti postpone wọn náà tún làlà máa ṣe. láíláí. ta ló ń purọ́ àníṣadé pè mí sí olóòtú lálẹ́ exam. báwo ni school authority ṣe máa make decision pa ẹ ẹ wọ́n ṣàlàyé kó máa tiwa ríboríbo. ẹyin ò lè èní àfi ṣiṣẹ́ ọ̀la àfiṣẹ́ ọ̀túnla àárọ̀ ọ̀túnla àmà lọ sí school kò sí wàhálà mẹ́. ọlọ́mọ yìí kí wọ́n ṣiṣẹ́ kú àṣìṣe lẹ́nu àṣìṣe lọ́la torí kí ló ṣe ń ṣiṣẹ́ náà dá mi lóhùn náà ṣebí torí pé education wa la ṣe ń ṣiṣẹ́ tá a bá ṣiṣẹ́ náà tán tá a tẹ̀ wá ráyè kàwé kí wá ní ẹsẹ̀ ṣiṣẹ́ tá a ṣe ẹ wò from my own point of view ṣe fẹ́ gbọ́ ìrọ̀lẹ́ yìí báyìí báyìí nírọ̀lẹ́ we are going back to school à ń padà sí school so that gbogbo alẹ́ àá fi kàwé ọ̀rọ̀ àná àtúráyè fi kàwé ọtún làádé lójú kò ṣe exam. o make point ìyẹn náà bad jẹ́ àmà lọ. exam book yìí wà. two authority yìí kan àfi sùúrù lọ́rọ̀ ó sì tún sú èmi kásẹ̀ ṣe ká máa ṣe ká máa lọ. ẹrù sàlẹ̀ ni o ẹrù sàlẹ̀ ni o ẹrù sàlẹ̀ ẹrù sàlẹ̀. touch. In Jesus' name. Ẹ má pa mí. Now, tí bá ti ń gbàdúrà, ẹ kàn máa ṣàmì. Ó ṣe ọ̀rọ̀ ẹ wò ó kú. Àwa kọ́ lè fẹ́ wá bá àwọn next room ni. Àṣìlẹ̀ ṣé o ní schedule ìrìn wa lọ́wọ́ ló fi ń sọ fún wa pé ẹ̀yin kọ́ la fẹ́ wá bá ọ̀dà rẹ̀ ló ń ká lọ. Ẹ má sọ. okay ẹ jẹ́ kó jẹ́ give and take give and take yeah. okay give and take. hey baby good dada. good ya ya jibi bi ko ya okay doctor mo ní wọn bí ẹjọ́ ìbáṣọ okay okay ó yà ó wà ó yà. ṣé ìpínlẹ̀ jíjẹ lè ní èmi ò bá wọn lo gold. òun ló máa lo gold. ó máa parọ́ àbí. Ah, mi ò parọ́ pé èwo ni. ti bọ̀ pàpàlú pàpàlú fíìs mi. ibò ibi ibi. ọkọ mi ò gold. ṣé o sọ pé mi ò lo gold. ṣé o bá sọ o bá sọ̀rọ̀ tí n bá ti bẹ́ẹ̀ ni kò máa tí n bá ti bẹ́ẹ̀ ni kò máa sọ̀rọ̀. mo ṣe sọ fún mi pé ológo yìí máa rí ọrùn ẹbí ọrùn mi. èmi kú mo gbé kí nínú ẹdí ẹ jọ. ó ń bá yẹn rẹ ó ń bá yẹn rẹ sọ̀rọ̀. èsì sá èsì sá. ọ̀dọ́gbìyà jẹ́ ká máa lọ. kí ló sọ. jẹ́ ká máa lọ. bí mo ti wà ló tún wò yìí mo wà òkè mo máa ní àwọn àwọn slippers. olùkọ́ mi ò lọ sí bọ̀ lọ sí ìlú mo ní kò sùn. tí mo bá gbọ́ ẹyẹ dáadáa nǹkan tó ń tẹ̀ láti sàn sí ni pé tá a ṣe gbà kó jẹ́ ká gba nǹkan lá ara tó ń fúnra ẹ̀. mo lọ sí ìlú ṣé ẹ ti bẹ̀rẹ̀ kó láyà ṣe kí n mo ṣe rí ọkọ mi ò ṣe rí o ṣé ìyàwó mi tó ìmọ́lẹ̀ abiyamọ. Sandra ó ti lọ. Sandra Sandra yẹ yẹ ẹgbẹ́ wa ẹgbẹ́ yẹ Sandra. Kò sẹ́gbẹ̀rẹ́ o kò sẹ́gbẹ̀rẹ́ Ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ọ̀rọ̀ wa ẹ̀yin olórí àwọn akẹ́kọ̀ọ́ yìí ẹgbẹ́ nìsà ẹ ṣe gan ẹkú ọ̀rọ̀ wa mo wọ̀ pé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ yín ẹ máa fẹ́ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún àmọ́ Sandra ìtọ́ ìwò yìí òkú ọ̀fọ̀ ló kú ẹ irú ikú báyìí a ò ní rí nínú ilé ẹnì kọ̀ọ̀kan ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe gan ni sá ṣẹ́rí Sandra ọ̀pọ̀ pàtàkì láàrin wa ni ohun tá a gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ náà ni pé a gbọ́dọ̀ gbé dé ilé wọn láti ṣe ayẹyẹ ẹ̀yìn fún. ẹrù sálẹ̀ mi o ẹrù sálẹ̀ mi o jíkan ló kún bàkan ló kún tẹ́ni tẹ́ni. ọgbẹ́ni bá wà lẹ onídé. ọgọlọpàá ẹ ẹ ẹ ẹ ẹ ẹ mú wa lọ ẹ mú wa lọ ẹ ló ń pẹ́ ṣe fún yín gan-an pẹ́ ṣe fún yín. ẹ mọ̀ kẹ́tẹ́ sí àbí. ẹ nà. pẹ̀tẹ̀ bá dí àgọ́ wa ẹ mọ nǹkan tẹ̀sí. nígbà táwọn òbí yín tí wọ́n bá tu owó jọ tí wọ́n rán lọ sílé ìwé ẹ débẹ̀ ẹ mọ̀ ṣẹgbẹ́ òkùnkùn ẹ mọ̀ ìwà ọ̀daràn kẹ́ ẹ rẹ́pù obìnrin kẹ́ ẹ wà oríṣiríṣi ẹ wá lè mọ tẹsí àbí. ṣé ẹ mọ pé ìṣẹ̀lẹ̀ ẹ bára zọ báyìí ni ẹ kàn wọnú ilé wá káwa mọ ẹ bẹ̀rẹ̀ sí ní ìnàbọ sí wa ẹ ń fìbọn lìdùn ẹ ń fìbọn lìdùn ajáde nulẹ kí ni nǹkan tá a ṣe ń pariwo pa àṣegbè òkùnkùn ṣé wọn kọ síwájú orí wa pé ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wà ni ẹ dá mi lọ. ok ẹrú kò dáhùn ti bá kan ni. ọ̀gá ẹ bá ń sọ anything tí wọ́n bá dé station wọ́n máa ń sọ̀rọ̀ ẹnu wọn bọ̀ mo mú dání lójú pé fúnra yín lẹ máa kó wa padà sínú ilé ẹ bá wa ti géètì wa ká tó ma lọ. ẹ ti yẹn kí a tó ma lọ. àbíbá kọ́ ọ̀dà mi sí mú ẹ ti géètì náà mú. ẹ bá wa ti géètì wa. òsì tó bá ti géètì mú. àbọ̀dí ẹ̀yìn bá fà fọ́ ọ̀dà mi sí. àyìn náà fà yóò. wọ́n dẹ́. mo fẹ́ ti géètì mo fẹ́ ti géètì. wọ́n ní jọ ẹ jẹ́ ẹ jẹ́ ẹ dáadáa o ò ṣe dáadáa rárá ni. ọlọ́run ọba kí ló dé kí ló dé tó fún wa lówó ṣáájú ọmọ kí ló dé tí ò kọ́kọ́ fún wa lọ́mọ kó tó fún wa lówó èmi mo wá di ẹni táwọn ayé tó wá ń pẹ̀kàn mi wípé mi bímọ àmọ́ mo mọ̀ pé wà lórí ìtẹ́ o mo mọ̀ pé wà lórí ìtẹ́ o dẹ̀ ń gbọ́ ìwọ tó gbẹ́kún àná mo mọ̀ pé wà gbẹ́kún mi mo mọ̀ pé wà gbẹ́bẹ̀ mi. Ah. Ọláwálé Ọláwálé sórí gbogbo nǹkan tó bá gbà la máa fún mo fẹ́ bẹ̀rẹ̀ sí máa gbọ́wọ̀n mọ́ nínú ilé mi ìkọ̀kọ̀ lọ fẹ́ yàwó kó bẹ̀rẹ̀ sí máa ṣàbíamọ́ bóyá orí ọmọ kan àpọ̀ ọmọ wáyé gbogbo ilé ti sú mi ó ti sú mi ó ti sú mi kí láǹfààní igi ọsàn tí ò sún fún ni mu kágbéyàwó tó kó má sí ọmọ ìbànújẹ́ ńlá ni o kí láǹfààní igi ọsàn tí ò sún fúnni mu kágbéyàwó tán kó má sí ọmọ ìbànújẹ́ ńlá ni o ẹrù sáré ní o ẹrù. Ah, ah, mi ǹdẹ fọwọ́ rú ẹ̀ mú ẹ̀ eh, ìwọ náà mọ condition mi ó mọ̀ kí mi fi bẹ́ẹ̀ lórí obìnrin ọmọ yẹn ò gbọ́dọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ o tó bá lẹ̀ ti bọ́ ìwọ ni máa hold responsible jádànù kò tètè lọ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn jádànù ìwọ ló mọ̀ ah, wálé kí ló wá kùn. àwọn ẹbí mi ò jẹ́ kí n gbádùn relationship mi àti ìyàwó mi rárá láti bí ọdún kan ni wàhálà yẹn dẹ̀ ti bẹ̀rẹ̀ especially uncle lórí ọ̀rọ̀ àbímọ àbímọ yìí náà ni gbogbo gbà ni wọ́n máa ń dá láàmú ọ̀rọ̀ yẹn ti wá sú ọmọbìnrin débi wípé alẹ́ àná ló yí pè mí ó ní pé kí n lọ wá ọmọ kékeré kan kí n fẹ́ ìṣòro àpéyàn bá bímọ ó ṣeé ṣe bí àwọn Yorùbá ṣe máa ń sọ pé kí orí ọmọ kó ọmọ wáyé sọ́dọ̀ ah Jídé àmì wa ń ṣe látànà ẹ̀ ṣé ibi tèmi àti àwọn mi bá dẹ́ sìn ṣe yẹ kí ó wọ́n stand yìí dé. Ah, ó ti yé mi ju ibi tó rò lọ <laughs> wálé in fact ó yé mi ju ibi tó rò lọ yes ó yé mi jù bẹ́ẹ̀ lọ good orí ọmọ ló ń pọ ọmọ wáyé bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ló máa ń sọ bẹ́ẹ̀ and ọlọ́run tún wá ṣe oníyàwó ẹ̀ gangan ló pè é tó sọ fún ẹ pé kò fẹ́yàwó léhùn ìwọ náà ti rí ń sìn ibi tá a fẹ́ gbìnṣu sí iṣu ti lálẹ́ òun ń bẹ̀ so a ní di stress mọ́ ìjọ rántí kéwìn kan ti bá ẹ sọ́rí pé kó lọ fẹ́ ìyàwó kan pamọ́ síta good ọ̀rọ̀ pà ń fẹ́ síta wà ṣẹlẹ̀ mọ́ báyìí o ǹjẹ́ o rántí pé mi gan ti sọ fún ẹ rí pé kó lọ fẹ́ ìyàwó kan síta kó bímọ bóyá orí ọmọ àpọ̀mọ wáyé ọlọ́run ti wá ṣe ń sìn yìí o tó o bá rántí ọmọ kan tí mo ti sọ̀rọ̀ ẹ̀ fún ẹ ọmọ yẹn sì wà ń bẹ́ o kò dẹ̀ tí ì lọ́kọ màá fẹ́ kó o rò dáadáa hmm? wálé. ẹrù mi o ẹrù mi o jíkan lókun ọjọ́ tó lókun tẹ́ni tẹ́ni tó kì í sáré ta kan. ẹ̀rù ń sáré ni o ẹ̀rù ń sáré ni o ẹ̀rù ń sáré ẹ̀rù ń sáré ojú alárò tó lè aró wow um, e, excuse me ẹ̀yin eh, girls this is beautiful eh? wà òkè ẹ má bínú ọmọ láìpọ́n mi yẹn ẹ wà òkè this is beautiful eh? You go ríro ilé ìkórè yẹn kó lọ bẹ́ẹ̀ anyway ọláwálé ni èmi ń jẹ́ ǹjẹ́ mo lè mọ orúkọ yín láti bí. olúṣọlá lórúkọ mi. olúṣọlá that's nice and you. dúpẹ́. ok dúpẹ́ and you. ọlọ́run tó yìn. ọlọ́run tó yìn fine um, ah, tí ẹ bá máa ẹ káàmì lè lè ṣe mo lè fi gbé yín lọ bí tẹ̀ lọ́kìn lẹ̀ drop me kí n tó padà ń tèmi. Eh, eh? no no no ẹ má wọrí ẹ ètò sí mẹ́rin là lọ ṣe gan. all right all right no worry no wait wait let me give you my. ṣé bó lẹ́ni tí mo sọ pé à ń lọ bá bọ̀yá yìí máa lọ ibẹ̀ náà la máa lọ bọ̀ jẹ́ ìyẹn ọdún ilé ìnà à kọ́mọ anyway káàdì mi lè lé yìí no no no má bínú o ìwọ gọgọgọ ni mo fẹ́ mú lé lọ́wọ́ dúpẹ́ ni mo fẹ́ kó gbà so that lórúkọ ọgbà yín mẹ́tẹ̀ẹ̀ta náà ni o. okay. no worry. Right. Very nice. Very nice. mo máa ń bẹ ṣá tó fi ń káàdì jọjọ jọjọ jọ kí ló dé ah. ṣe bí gbogbo aná náà fún káàdì wàhálà wọn kan ti pọ̀ ṣéjì rà ó jẹ́ àlọ́ wọn tí ò káàdì rẹ̀ wá gbà. kò ní bá mi sọ̀rọ̀ ẹ fún mi lésì ayọ̀ jẹ́ kí inú mi dùn dùn mí nù. ẹ wò kò sí èsì kankan tí mo fẹ́ fún yín kò possible èmi ò lè fẹ́ married man ẹ ti níyàwó ńlé ẹ̀wọ̀ ẹ jẹ́ kí n fira mi sí shoes ìyàwó yín tó bá jẹ́ mi tẹ́pẹ́ mo ti ń jìṣẹ́ jìyà pẹ̀lú ọkọ mi lọ́kọ mi yẹn wá gbóbìnrin wa ká mi mọ́lé pé kó ṣe ìyàwó kejì inú mi ò lè dùn ẹ̀wò mi ò lè ṣe second wife ẹ jẹ́ ká máa bá ọ̀rẹ́ tá à ń ṣe lọ́jẹ́ ká máa bá a lọ mi ò lè fẹ́ yín o. bẹ́ẹ̀ in fact tó wá jẹ́ kí ìfẹ́ ẹ̀ ó tún ju bó ṣe wà lọ́kùnrin tẹ́lẹ̀ kò wò pé ṣé obìnrin of nowadays ló lè ronú ní bó ṣe ronú ìdúpẹ́. dúpẹ́ ọ̀gá o mo nídìí ẹni gbogbo ọ̀nà tí n bá ti lose ẹ láyé nǹkan tí mo lose ti pọ̀ because mi ò mọ̀ pé irú àwọn obìnrin báyìí sì lè wà ọmọ kékeré of nowadays tó lè ronú pé òun ò fẹ́ bá ilé ẹnìkan jẹ́ and for your information mo láyọ̀ láti sọ fún ẹ pé gbogbo nǹkan tí mò ń ṣe ìyàwó mi mọ̀ ń pa ẹ. mi ò lè fẹ́ yín ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jẹ́ ká mú nǹkan mi sọ. ẹ ń sọ̀rọ̀. nǹkan tí mo ti rẹ̀ ní wò lélẹ̀ bóyá kí n ti organize bó ṣe máa rí ìyàwó mi bóyá yẹn ni oúnjẹ ìláyà kó lè mọ̀ kó mọ̀ pa nǹkan tí mo sọ. Ah, ah tiẹ̀ mi ì ṣe yẹn. ẹ jẹ́ dá má sọ̀rọ̀. ẹ jẹ́ kí lọ rò ó. ó fẹ́ lọ rò ó mo fún ẹ between now and next tomorrow. ẹrù musalẹ̀ ni o ẹrù musalẹ̀ ni o jíkọ̀nà òkun gbàgbọ́n. ah ọkọ mi mi nìkan tán màá ṣe okú gbogbo gbà ó ìwọ náà jẹ wọn ọmọ lágbára Ọlọ́run. ẹ ń tẹ̀ ní sùúrù lọ́gbà tí ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ mi tí mo bá tọ́jú yín talẹ́ fẹ́ kí n tún tọ́jú. mọ́mí ẹ kú jókòó ma. gbogbo jàre. ẹni tí díẹ̀ rẹ̀ tán lè ti sílẹ̀ tán so mo ti bá béèrè pé kí lẹ máa fẹ́ fi jẹ ṣé rice ni àmàlà iyán torí tèmi bá dísàdá ti jẹ́ ó jẹ́ gbogbo ó ti sú wa bọ̀ǹkọ́ tẹ̀yìn bá fẹ́ la máa ṣe ma. wo má wọrí ṣe rice fún màmí màmí láì kó máa jẹ rice kan ìwọ má mind nǹkan tó máa jẹ. rice náà ti dà o ṣe ọmọ dáadáa <laughs> o ṣe mind ya o ṣe o. wá òun fi iná sórí òrùlé sùn o tọkọ ẹ bá fẹ́ gbọmọ ọ̀dọ̀ ṣé gòlọtọ gòlọtọ báyìí ló wáyé kó gbà. <laughs> màmí ṣé rí ọmọbìnrin tẹ̀ ń wò yẹn kò kí ń ṣe ọmọ ọ̀dọ̀ ìyàwó mi ni kí ìyàwó àbúrò ọkọ ẹ̀ mo mí gbéyàwó tọkọ mi fẹ́. èsì o ah! báwo ló ṣe máa fàyè sílẹ̀ kan lọ́rọ̀ ọ̀gùn. màámi ẹ wò mm, mm, mm. bí mi àtọkọ mi ṣe fẹ́ nìyẹn ṣe rí ọkọ mi kọ́ ló fẹ́ o èmi gangan báyìí ni mo fẹ́ fọ́kọ mi. ìwà ọmọ yìí ìwà ọmọ yìí. màámi gbogbo nǹkan tẹ́ ẹ̀ rò yẹn ẹ gbàgbé ẹ̀ ṣẹ́rí ayé ta wà yìí ayé ti da ayé ọ̀làjú ayé àtijọ́ lọmọbìnrin máa lórogún tó máa sáré ògùn kiri àwọn ọmọ ọ̀sìn wọn ráyè ògùn báyìí wọ́n ṣe máa da lọ́wọ́ kiri. tó bá jẹ́ bó ṣe fẹ́ nìyẹn mo ti gbọ́ ọkọ mi mo gbọ́ lọ́wọ́ bá mi dúró tiẹ̀ mo gbọ́ lọ́wọ́ adájú lórí ẹ̀. àmín àmín. ẹrù sàrẹ́ mi o ẹrù sàrẹ́ mi o kọ́kọ́ ọmọ mi tó lówó àmọ́ bó ṣe rí kí ló lówó sí tọ́ ni níṣẹ́ ló lọ gbọ́mọ kan wá kọ́ ọmọ mi mọ́lé tó fi ṣèyàwó mi wá rírú ọlọ́run rí lára ọmọ mi o níṣẹ́ lọmọ mi gbà mọ́ra mọ́rán-mọ́rán àfi bí ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ àárín yẹn wá tojú sú mi pátápátá ọmọ ẹyọ kan náà tí mo dẹ̀bi láyé lọ́run nìyí tó jẹ́ aláàánú mi tó ń ṣàánú mi gidi gan mo ṣe wá fọ̀rọ̀ náà lọ́yìn ìyá kẹ́ ẹ gbà mí toró lójú òní lajú ẹ̀ sílẹ̀ kíta lùbọ̀ kó wọ̀ ọ́. ó káre lábí àmọ̀ gidi ṣe gbọ́dọ̀ ṣe náà ròṣe ni ṣebí ilé ayé ìnẹ́ra wà kọ́ ọmọ ìyá méjì kọ́ orogún méjì kọ́ má má ṣe bí tọmọ tìyà kó jẹ́ pé pẹ́pẹ́ fúrú fúrú pẹ́pẹ́ ràn má má ṣe kódà tipátipá rọ̀kọ̀ wọn má fi mọ́ ń wà lẹ́rìn wọn bí ìyá ìyàlẹ́ bá dé ìyàwó àsáré kúnlẹ̀ ṣege a máa gbómìnira bàbà kiri bí ìyá ìyàwó náà bá dé bẹ́ẹ̀ lè yàlé náà ṣe máa ṣe. àmọ́ bí wọ́n bá pẹ́ ìdà kán kò rò ju ara wọn. wọ́n ṣe máa ṣara àwọn ẹlẹ́pàá àwọn àwọn wa kiri oríṣẹ́ jẹ́ pé méje obìnrin kò dé àmọ́ níwọ̀n bá pọ̀ wá fọ̀rọ̀ lọ̀ mí lágbàlagbà ara tèmi o àmọ̀ràn yìí máa fún ẹ̀rẹ̀ pé ojú lásán kọ́ ṣé kó sún ṣòkòtò rẹ̀ kó lè giri torí pé àwọn àgbà bọ̀ wọn gé gọgànà má gùn mí lójú òkèèrè ra ti ń lọ. Hmm, ìyá ẹni kí n fún ṣòkòtò mi kó ṣe gírí. kó lè dán ikú kó lè jẹun. jẹ kó kúkú pa ni jẹ bí ó sì pa ni jẹ kó má ṣe pa ni jẹ kó yẹ dùn mọ̀ huru mọ̀ huru mọ̀ huru mọ́ ni mọ́ wàhálà yìí ti ń pàpọ̀ jù ó. ẹrù sàlẹ̀ ni o ẹrù sàlẹ̀ ni o jíkan ló kù gbàgbọ́. mami àlá tí mo lá nìyẹn o kódà ẹ̀rù bá mi ẹ̀dẹ̀mọ̀pọ̀ sọ wípé àtòkèrè ló lójú jíjìn ti mẹ́kún ẹ̀sùn nǹkan tí mo ní kí fi wá fi tó yín létí nìyẹn kí lè wá nǹkan ṣe sí o nítorí mi tẹ̀ mọ nǹkan tí mo lè ṣe tírú àlábà yẹn o. <laughs> Tósì àlá láyé ò lè ju lójú rárá o torí pé ọjọ́ alákọ̀ọ́kọ́ tí mo ti rọ́mọ yẹn lèmi ti mọ̀ pé abara méjì lọ́mọ yẹn ìwọ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò dùn hmm. ṣùgbọ́n kí Sòbìà tó dégbò Olúgànbí là á ké sí wá sọ fún ọkọ ẹ̀ kó tètè mọ ìgbésẹ̀ tó fẹ́ gbé lórí ọ̀rọ̀ yìí torí bẹ́ẹ̀ kọ́ àfẹsìkọmọ yìí má dá ilé yín rú. ó dà kó burú màmí màá fi tọkọ mi létí ká lè tètè wá nǹkan ṣe sí i ẹ jẹ́ kí n tètè máa lọ. dúró kó o jẹun oúnjẹ wà lé anújẹ. ewu mi lè dúró jẹun mo ní nǹkan tó pọ̀ gan tí mo fẹ́ ṣe lénìí jẹ́ kí n máa lọ kí n lè tètè ṣe é ṣẹ́gbọ́ màá tún rí yín létà. ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́mọ tó jẹ́ tí n bá ṣe tán pẹ̀lú ẹ̀ báyìí ẹ máa lé jáde gbẹ̀yìn. mi ni o ẹrù musalẹ mi ni o jíkan lókun gbàgbọ́n lókun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́kísà ni. ẹ̀yin ni mo lè rí kíjù ẹ mọ tó ṣẹlẹ̀ ìyá àgbà ẹ padà ń bí kí mi lè máa lọ ń tèmi ẹ̀yin ni ẹ kú tọ́jú àwọn ọmọ yìí lágbára ọlọ́run olóhùn ọ̀rọ̀ àbáyé wo àwọn ọmọ yìí máa fún yín tán lágbára ọlọ́run wọn náà ṣe dàgbà ó dògbò. Ah, ṣe rí irú ibi tí mo ti bá ẹ̀yin àtàwọn ọmọ ìtẹ́ ń ṣiṣẹ́ yẹn kò tọ́ sí irú yẹn pẹ̀lú ojú orí yẹn ti dàgbà tó àwọn ọmọ ìkẹ́dẹ̀ kéré sí iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ìgbà tó yẹ kán wà ní skul kán wà níbi tán wà yẹn so anything tí n bá believe kò ní lè ṣe láti fún ẹ lọ mi ò gbọdọ̀ hesitate láti ṣe ẹgbàmà kẹtù máa fi yẹn náà tọ́jú. òṣó máa lọ ró máa bọ̀ rè o kò ní rí jẹ́ ogun ìdúpẹ́ lọ́rẹ́. ẹ ṣé gan sa ọlọ́run á máa bù sápò yín. àmín àmín àmín ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ máa lọ kẹ́dẹ̀ mí sọ̀pọ̀ ẹ fojú síwèé yín yẹn ti gbọ́. ẹrù musalẹ̀ ni o ẹrù musalẹ̀ ni o jíkan lókun gbàgbọ́n lókun kẹ́ni ń tẹ́lẹ̀ kékeré. Jerusalem o Jerusalem o Jerusalem o kíkan lókun gbàkan lókun tẹni tẹni tèkísà ní tàtàn Jerusalem o ojú alárò kò tó lẹ̀ aró ojú amọ̀kòkò kò tó lẹ̀ amọ̀ ni mi tó lẹ́rù. dúpẹ́ kí ló ṣẹlẹ̀ o bọ́lẹ̀ lẹ́ǹkan yẹn nínú mọ́tò kan jókòó tí mo fi wọlé tí mo fi jáde kí ló ṣẹlẹ̀. ojú mi ò lè gba àgbàlagbà bẹ́ẹ̀ yẹn ah, mo lè débẹ̀ kí n máa sunkún torí ẹ̀ mo ṣe rọra jókòó sínú mọ́tò. in fact ah, ìgbà tí máa meet àwọn ọmọ yẹn gan àwọn ọmọ gangan tó jẹ́ kí n wá ọ̀dọ̀ ìyàwó yìí àdísáìtì mo ti rú àwọn ọmọ yẹn tó ń wá ṣe libra fún mi màmá wọn gangan kọ́ leléyìí wọ́n ní màmá àwọn ti kú so ìyá ìyá wọn leléyìí. dàkíyàn kan ṣòro kéèyàn tún máa ṣe òwe ṣe irú màmá bẹ́ẹ̀ yẹn ó lè jẹ́ èrè owó ẹ̀ ló jẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lè ti fọmọ lọ́mọ lè ti fi dájọ́ kí ọmọ àlọ́ ṣòro ṣe kéèyàn lọ gba tiẹ̀ ń bẹ̀ jẹ́ àmà ṣọ́ra wa o. wọn àgbègbè rẹ ṣùgbọ́n lọ́wọ́ àwọ̀ la pé ìfẹ́ help wọn mi ò ní nǹkan kan burúkú sí ọlọ́run jẹ́ kí lápá wọn. kájọ máa lọ gbọ́ gbìngbìn. mo gbọ́ àwọn kò dùn náà. ẹ o ti dákẹ́ sìn mo lè mi àti màdá náà gbọ́ láti bẹ dùn wàtá fún bọ̀ wọ́n gbà ah, kí ló lè ṣẹlẹ̀ ta ló lè jẹ́. a ah, ẹ má bẹ̀rù mọ́ ẹ lọ sùn kò sí nǹkan. ẹ nígbà tá a ti gbọ́ ọmọ kò sí problem tí ká sùn. ẹ lọ sùn. ká lọ sùn. ẹ lọ sùn. mi ò lè dá fi sí mi wọ́ lọ sùn kò sí kankan máa lọ tán sí máa lọ sùn. ó láyà o. kò sí kankan. kí lọ sáà ṣe gbogbo ẹ̀ dáadáa because mo gbọ́dọ̀ fi iná sí olú rẹ̀ lọ́sùn. lọ́wọ́ máa lọ kọjá ọlọ́sùn ẹ kọjá. ẹ a máa lọ. ẹ máa lọ ẹ lọ sùn. ẹ lọ sùn. ó dà bẹ́ẹ̀ bá sùn. èmi ò lè fi ẹ́ lẹ̀ ẹ̀rọ rẹ̀ ṣáà lè fi dá nígbà láti pẹ̀lẹ́ ṣùgbọ́n ní ìdájọ́ àti náà ó lè máa bọ̀jú wọ̀ kẹ̀lẹ́. ẹ wò bí ẹ wò bí ẹ wò bí ẹ má jẹ́ ká fi ẹ̀kọ́ tanná fúnra wa kò sí ẹni tí ò mọbi tí obìnrin ti ń bímọ kó tó sọ pé kó kọ̀dí síná nígbà tó mọ̀ wípé ò ní jẹ́ kọ́mọ yìí dúró kí ló ṣe wá advice ọkọ ẹ kó lọ fẹ́ ókè o mọ̀ kó máa lóyún ṣé o mọ̀ pé gbogbo èèyàn kan ni ó ń fi ọmọ ẹ̀ tọrọ sọ́run nígbà tẹ́lẹ́dàá tiẹ̀ ò kọ ọmọ wá sáyé ẹlẹ́dàá tiẹ̀ ẹlẹ́lẹ́dẹ̀ ni kó tó kàn kú báyìí ó ti lóyún sí òṣè fọmọ ilé kò jẹ́ kó jayé tiẹ̀ àbótórí tiẹ̀ wáyé ni ẹ wá victimize ọmọ nínú ilé ẹ̀ ń purọ́ mọ́ra yín pẹ̀ ńlá là ẹ̀ ń victimize ẹ̀ sáfẹ́ ẹ̀ lé lọ ọmọ ẹ̀ ó níbi tó ń lọ o àpótí ló gbé wá síbi tó máa fi jókòó kò níbi tó ń lọ òdodo ẹ̀gbọ́n yẹn. ẹ wò sà ẹ ti mú ọ̀rọ̀ yìí ẹ ti mú lágbára jù ẹ ti rò ó lọ sí ibi tó ń lọ. ṣẹ́ríṣẹ́ ṣẹ́rí bẹ́ẹ̀ fọmọdé ṣẹ́rí ṣẹ́rí ọmọ. kọ́kọ́ níṣẹ́ o ọmọ. ẹ ti fẹ́ júmọ́ lásán ò ti ń wúkọ́ àbí kò sí nǹkan tó máa ṣe. kọ́kọ́ níṣẹ́ mi ìnáṣọ́ mi ìnájẹ́ kọ́kọ́ níṣẹ́ lágbára ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin lẹ́ni àwọn ọmọdé wọ̀nyí o tọ́wọ́n bá lálàá yẹn wọn ò ní sọ pé àwọn lálàá tọ́wọ́n bá rí nǹkan yẹn wọn ò ní sọ pé àwọn rí torí ẹ̀ lèmi lè ṣe sọ fọ́kọ ẹ̀ pé kó wá bá yín kó ṣàlàyé àwòrán yẹn fún yín kẹ́ ẹ bá wọn fi gun òtò lò tó. ẹ so tẹyin ò bá sọ fọ́kọ ẹ pé kó wá ṣàlàyé ọkọ ò ní láti láti wá bá mi sórí ẹ ò pé wípé mi mo gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ kẹ́yìn ò tó gbọ́ ó sì ní kúrèrè fún yẹn ṣe gbọ́ àṣẹ tẹmí fẹ́ parí ọmọ ẹ máa bí láyọ̀ àrò onírẹrù kò má sọ láyọ̀ àtàlàáfíà ló máa bí mi ò gbọ́dọ̀ gbọ́ pé ní bọ́ọ̀dì sọ pé òun lálàánú lé mọ́. ẹ jọ sà ṣé nísìnyí ìta bá lálàánú lé ká má sọ pé alálàá mọ́. so ìwọ jẹ́ Joseph alálà. ká má dà lálà. àlá tájá bá lá inú ajá ló ń gbé kó parẹ́ mẹ́ni bòdì yín nú. Ah. ó tiẹ̀ tó lọ spiritual ó go spiritual débi pé ó tún fi spirit control ọkọ ẹ tó tún bẹ́ẹ̀ tó lóyún já. àwọn ọmọ pé ńlẹ̀ Yorùbá ẹni tó lọ́mọ lónílé ẹni tó lọ́mọ ló lọ́kọ́ not how far but how well how well ikùn how well oyún kò bímọ ẹni kìí ṣe how far pé mo ti wà twenty years waste ọgbọ́ ẹ bá ti ti bá sọmọ yìí o ẹ bá rí pé òun ò ní wúmbù tó lè fi bímọ kọ́jọ́ kọ́ ara rẹ̀ o ìtọ́lóyún yìí àrùn eré kò má sọ eléyìí bá sọ kalẹ̀ ẹ gbọ́dọ̀ mi kọ fún ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. ẹ wo ṣe rí ẹ̀kọ́ tó bá ti le èmi ò mọ̀ jẹ́ tí ò bá wọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ máa múlẹ̀ mú yìí ẹ jẹ́ kí mi kúkú mọ́ ọmọ tèmi kí n máa mú lọ tọrọ lójú òní lajú èsìlẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ èmi ń jẹ́kọ́ tó le kódà mo ń jẹ egun ẹran mo ń jẹ gúgúrú ibi tó bá le òun làbọ́kùnrin ẹ gbọ́ bí ò bá wọ̀ kẹ lọ yóò lọ kó lọ ìgbà tí ò lọ kí ló ṣe wò ó màjà ẹ ló yẹn lé. bẹ́ẹ̀ sá. lọ sí kíṣìn kó lọ gbóúnjẹ fún mi kó gbé wá síbí kí n jẹun bí aláṣẹ ló sọ̀rọ̀. dáàdi wọn kì í jẹun bí. ibi ma ti délé yìí ibi ni ma ti jẹ mo fẹ́ wẹ tó fẹ́ láṣẹ tó fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ àwọn àdìbí ma ti dé àwọn ọmọ lọ níbo wọn mọ̀mọ́ lọ. ẹjọ báwo ni ara ìyàwó mi ní ìgbọ́n kankan. kò sí problem wọn wà òkè bẹ́ẹ̀ dókítà ń bọ̀ láti wá tẹ̀sí nísìn. ẹ ẹ ṣe ẹ bọ́t ibi kí ọ̀wà wọn lè wọ́n lè dáhùn ní ọ̀gbìn. dókítà ẹ ṣe gan ẹ kú tó jọmọ látara náà báwo ni ara ìyàwó mi àti bébì mi. Mr. Wale ẹ máa ní láti tẹ káàtó. kí ló dé. madam to lose pregnancy yẹn. meaning what. ẹni sùúrù ọlọ́run ṣì máa ṣe é tó dáa. dókítà mo tẹ́ sọ fún mi sìn ní pé owó tí ìyàwó mi ní òsì mẹ́mu ó ti bàjẹ́. ọlọ́run máa ṣe ètò dáa ó sì máa lóyún. anyway báwo lára ìyàwó mi. wọ́n feel better wọ́n wà ní rest ṣe lè yọjú sí wọn kẹ́ lọ́wọ́ wọn. mo ti lè rí. kó jáde kó jáde lẹ̀ wí kó jáde ẹ ò mọ̀ pé ojú ẹ̀jẹ̀ lọ ohun tó wà lẹ́yìn ẹ̀fà ojú èdè lọ. kó jáde kó jáde lẹ́wí kó jáde ẹ ò mọ̀ pé ojú èdè lọ ohun tó wà lẹ́yìn ẹ̀fà ojú èdè lọ. rárá òun kọ́ lónìí yẹn sà èmi ni mo ní. ìwọ kọ́ tẹ̀lé. Ah, ti bá mi ò mọ̀ mo fẹ́ lọ. eléyìí kọ́. èyí tẹ́ ẹ kó yẹn náà bàtà ọkùnrin ní ti tèmi ní kì í ṣe ti wòbí yes kó má dàbí ẹni wípé mi ò jẹ́ kó o mọ nǹkan tí o ṣe kó o má jẹ́ adọ́run mòótọ́ ọmọ lóyún mo dẹ̀ wọ́ ọ̀nà ẹ pé yé victimize ọmọ yìí yé da ọmọ yìí láàmú ó dẹ̀ gbọ́ ohun ti ìgbà tí oyún yẹn jábọ́ oyún yẹn jábọ́ ń sìn ó sọ ọmọ yẹn di dàbí mo ṣe dà kò wá sọmọ yẹn nìkan ó tún sọ ọkọ ẹ dàbí mo ṣe dà ìwọ tó ti pẹ́ ní ọkọ tó lóyún tó òbí máa rọ́dà lẹ́rí èwo ọlọ́run bá mi mọ kókó pẹ́ mi ṣe kókó fún. àwọn kó tó dá ni àgbàjàkadì tí n bá dárí jì yẹn kò wàrà get out. ọ̀rẹ́ ah, out just go. bọ́bọ́ bẹ́ẹ̀ lọ báyìí o. kí ló dáadáa dáadáa dáadáa. olóyè olóyè yẹsí lóde. mo fẹ́ kẹ́rù mi sínú mọ́tò mi. mo fẹ́ ṣe kí ni. mo fẹ́ kẹ́rù mi sínú mọ́tò. kọ́mi kí yẹn. ẹ béèrè lọ́wọ́ ọkọ mi èmi ni mo ní mọ́tò. ẹ dádì òun ni mo ra káà yẹn fún òun lónìí ẹ jẹ́ kó máa gbé lọ. fún mi lọ ma fún mi lọ ma pọtọ fún mi lọ fún mi lọ fún mi lọ. náà mo fún wọn. ó ní òpin sí glass kan. òdodo torí ọlọ́run bá mi bẹ̀ òun kú bá mi bẹ̀ òun ó mọ tó máa ṣẹlẹ̀ lọ gbé cap kó wá fi kó ẹrù ẹ ọ̀hún kú òní gbà tó wọ́n sọ yẹn náà ni wọ́n máa dúró lé lórí o. Ah, èmi bá mi níbo ni mo fẹ́ lọ báyìí èmi bá mi bò mo fẹ́ lọ. mo fẹ́ lọ gáràjì mo ti gbé cap. ẹ gáràjì náà ti ń gbé cap ah, ah, lọ gbé. mo bọ́ ẹ dẹrù mi bá mi bẹ̀ wọ́. àwọn ò ní gbọ́. Oh, oh ó ní mo èso kò bí ọlọ́mọ ló láyé ó bí bá láàfíà. ẹrù musalẹ ni o ẹrù musalẹ ni o jíkan lókun gbàgán lókun tẹni tẹni tẹkísà ní ìta kan ẹrù musalẹ ni o sáré mi o ẹrù sáré ẹrù sáré mi o jígan lókun gbàgán lókun tẹni tẹni tí kìsà ní kìsà ní tàtàn ẹrù sáré mi o ojú alárò kò mo ní kí n débi kí n wá kí ẹ nígbà tí mo gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ pàápàá ńgbà tí mo gbọ́ pé o ti lé ìyáálé ẹ jáde inú mi bàjẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ọmọbìnrin tó bẹ́ẹ̀ jìyà tó bẹ́ẹ̀ jìṣẹ́ kó tó di pé o ṣe gbogbo orú eléyìí kò yẹ kó o lé e jáde àwọn èèyàn wà ní mọ̀ tó ṣe wá nítorí ìyàwó ẹ ló ṣe lé e jáde. ẹ ẹ mọ tó ṣẹlẹ̀ mọ́ mi hmm. ohun tó bá ń wọn lẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ ìyáálé mi tí mo lé jáde ńlé kì í ṣe ìmọ̀ tèmi nìkan gbogbo ẹbí mi pátápátá àtàwọn tá a jọ ń gbé ládùúgbò ni wọ́n mọ̀ sí ni wọ́n dẹ̀ fọwọ́ sí torí pé wọ́n rí i pé àṣejù ẹ̀ ti pọ̀ jù ẹ mọ̀ pé tí n bá lajúlẹ̀ ṣé ọmọ yìí ló ní kó má lóyún ọmọ yìí ló ní kó má bímọ ni ó rí pọmọ ọlọmọ lóyún ó rẹ gbèrú gbèsè tó tó bẹ́ẹ̀ yẹn tí mi bá tètè lè lọmọ mi tó bá lọ pa ọmọ ọlọmọ fún mi ńkọ́ ṣé kò sì ní padà sórí èmi náà. àmì àwọn nǹkan yẹn ni mo wá rò pọ̀ tí mo àwọn ẹbí mi dẹ̀ gbà lèmi náà ṣe gbé ìgbésẹ̀ tí mo gbé yẹn ṣe wá rí lórí pé ẹ ó bá mi jìyà ó bá mi jìṣẹ́ kò sí tó ń jọ o mọ́mì fún ara mi ni mo ṣiṣẹ́ owó mi ìgbà tí ń lówó tán ni fẹ́ so kò sí rísìn fún láti òun kan ò nírègùn kankan kò nírègùn kankan so ẹ wo tó bá tẹ́wọ́n nígbà tó bá fẹ́ sọ nǹkan bẹ̀ jẹ́ kan sọ ẹnìtàn tó bá wọ̀n. ó dà kò burú mo ti bá ìyàwó ẹ náà sọ̀rọ̀ omi ló dànù àgbẹ̀ ò ní fọ́. Um, kí ni wọ́n jẹ. mo ti wà òkè mo ti wà òkè. Eh, ọmọ tó ṣẹlẹ̀ surat ìwọ eh, tí lè jáde báyìí padà sínúlé jẹ́ kí lọ sí gáràjì so wọ́n á gbé báyìí kí o ṣe ọkọ mi. ó dàbọ̀ lórí omi ẹ aláìsàn tí wọ́n ti torí ẹ̀wà sọ́dọ̀ èmi ìrókò olúwéré wọ́n ní wọ́n fẹ́ mọ ohun tó ṣe kí ni ṣẹlẹ̀ ṣàrẹ̀ ó yà ẹ̀ ah ayé o Àdìsá ẹ ti ṣe ṣé tí omi fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ah, kò yé mi wo bọ́jọ́ bá fi kan rí báyìí òye òye o. kí ni ìyẹn kò tẹ̀sán òye mi jẹ́ sọ kínní kan fún yín kí ọjọ́ tó bora àní kílẹ̀ ò tó ṣú bálá ìsàn òun bẹ́ẹ̀ bàjẹ́ kò kàn ẹ̀mí ìrókò lórí kò kàn ńlá báyìí báyìí yóò kù. ṣé ìta ìwọ bí sọ́nà ìbẹ̀lẹ̀ lẹ́yìn wọ́n lè máa fún orúkọ ọjọ́ sà ìṣòwò jẹ̀lẹ́. àyè ìgbìlẹ̀ àgbọn kan àti lówó àti làlẹ̀ ń sáré ẹ sáré sáré ẹ fi gìgísẹ̀ sẹ́yìn ṣé ẹ ti gbàgbé àtọ̀pá mọ̀ wá. ìwọ náà ní pẹja ẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ abẹ ìnáwó àtẹ́lẹsẹ̀ abẹ ìnáwó. àdìsá ẹ sì pé gbogbo ìgbà tí àìsàn yìí bẹ̀rẹ̀ sí arákùnrin kò tí ì ju àná lọ. Ah, kódà kò ṣe pa àná òru àná mọ́jú àárọ̀ yìí òòṣà onígbà tí ń lé téńté lórí omi. òrìṣà onígbà tí ń lé téńté lórí omi ìwọ lòun rókè tó ń rí sàlẹ̀ ẹ̀yìn ta wàá wà ń di ọ̀rọ̀ ọ̀làwálé ta wàá ń di àìsàn ìgbọ̀n mo fẹ́ mọ̀ ọ̀ya jẹ́ kí mi rò polú eré mọ̀. Ah! kí ni. àdìsá. Hmm? arábìnrin kí ni ẹ ọláwálé fi ṣe ọ tó o fi nà ní pàṣán yàtọ̀ tó yìí. ìrókò ọkọ mi sọ pé o ti mu ọtí gbàtà kú mi kò ń ṣe tẹ́mi àti ẹjọ́ wá bíi tó ní ká lọ gbé ọkọ ẹ̀ wá ní ìyàwó ẹ̀ rè. àdìsá hmm? bẹ́ẹ̀ni ìrókò olúwere ti ń bá pé iná ń jó lórí mi pé kí n ké lú ẹ̀ wá. mi ò lè bí ìbánu náà ṣe máa jó lórí mi àdúgbò ọ̀rọ̀ tó dúpá. ó arábìnrin wọn já àbí wọn ò ìrókò èmi kọ́ ni mò ń ṣe ọláwálé o ìwọ béèrè lọ́wọ́ ẹ pé kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ ẹ. bá a bá lu agogo ohun òkè ní pọ̀ bẹ́ẹ̀ni yẹn bá sì gbòyẹ́ pìpìpì èrú rẹ̀ á sọ ọ̀rọ̀ tó ọ̀ ti lè sọ ọláwálé bẹ̀rẹ̀ sí sọ. ẹbí tèmi náà kọ́ nígbà tí ojú ikú mi tí oúnjẹ alẹ́ ò bá tààrọ̀ nínú mi ọ̀rẹ́ ni mo fi ọkàn mi èjì. akínwọ̀lú lórúkọ tó ń pè wọ́n ọ̀wọ́n rí ọmọ lọ́jẹ́ òmí ní àmì ìlú lórúkọ tó ń pè wọ́n ọ̀wọ́n rí ọmọ lọ́wọ́ nífẹ̀ẹ́ ọ̀wọ́n rí o ọmọ ké kákáká kági oko ìrìnsó ọ̀làwálé àtàpàkò tí ń wò yìí eléyìí ti lọ́mọláyè rárá kò lọ́mọláyè ẹni tí mo mọ̀ dáadáa ni. ewé pín ló ní ẹkúrẹ́ ajé ewé ìṣàmọ̀dà ló ní ẹ̀ṣàrẹ́ ajé láwálé eléyìí ti lọ́mọláyè dádì alẹ́ ni tí mo mọ̀ dáadáa ni kò lọ́mọláyè bọ̀ tó ti bímọ rí kódà àwọn ọmọ méjì ni ọkùnrin kan ọmọbìnrin kan àwọn ẹ̀dẹ̀ ti kú kó tó di pé òun náà kú yìí ah! ó léwu wúwo kódà kó bímọ lóòjọ́ kó kú lóòjọ́ ó ti sábí amọ́nù kò lè ṣiṣẹ́ ọ wá padà lọ lè wá ìjọ òjì ìbímọ wa. ẹ sà tí má gbọ́n yín dáadáa dáàmú eléyìí tí mo mú wáyé kò wúlò mọ́ pẹ̀lú gbogbo ìdààmú lákòókò ooru ní bẹ̀rẹ̀ grand ẹ sà ṣé ẹ ní bá mánéjì ẹ bó tẹ̀ jẹ́ wọn bọ̀ wọ́n náà ló mú akéwì máa ní kí bẹ́ẹ̀. ọlámálé kò lè ṣeéṣe o torí pé kango kango báyìí là ń gbóhùn agogo agogo máa rán kango kango ni ó sì mọ̀ yí pé àti dáwọ́ lé kiri yìí o tí ò bá ṣe é ṣe mọ́ ó léwu o lọ lè wá èyí tí ò ti bímọ rárá wa. eléyìí ò ṣiṣẹ́ rárá kò lò rárá rárá ọtí bọ́. ìka tiẹ̀ kọ́ ló gé. lóòótọ́ ìka tèmi kọ́ ni wọ́n gé ṣùgbọ́n àwọn kan wà tí ò jẹ́ ká bí amọ̀ ó jẹ́ wọn mọ́. lọ síbẹ̀ ṣé ti bẹ̀rẹ̀ kúrò láyà ẹ̀kọ́ bí sáyà. kì í ṣe kí kì í ṣe rí ẹ̀ kò ṣe rí o ṣé ẹ ẹ jọ ọdún lọ ṣe tó wà fún ẹ. ó fẹ́ wá pété yẹn ìyẹn ọgọ́ tó sọ ẹ̀ mọ́. tí akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ yín ẹ máa fẹ́ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún àmọ́ Sandra ìgbé ìwé yìí kú ọ̀fọ̀ ló kú ẹ ẹ̀gbọ́n ẹ̀ méjì ni wọ́n lọ́wọ́ ìyá wọn ẹ̀gbọ́n ẹ̀ ti kú ó fọwọ́ méjì ilẹ̀ Sandra iná ló ń tọ́jú ìyá wọn àti àwọn méjèèjì ẹ bá wò bí ọ̀rọ̀ ẹ̀ ṣe fẹ́ rí lára àyá ẹ̀ ká má tẹ̀sọ àwàtà àjẹ́ ẹbí ẹ wá jọ ẹ̀yẹ ìkẹyìn tẹ́ máa ṣe yìí ẹ tẹ́ kó mọ níwọ̀nba pàápàá kóníkálùkù náà lè ra padà sí ìlú pé mo tún gbà ládùúrà fún yín a ò ní fi ilé ìsan fún gbogbo wa. ìjọ ṣáléwá má bèrè pé mo ẹni tó kú kí ló pa. ọkọ̀tì ló pa. ọkọ̀tì ọmọlẹ́wìí ni. ọmọlẹ́wìí ni kọ́nà student wa ọmọ tó bí tí kò ní jìyà. ọmọ kékeré ni kò ibi mọ ọmọdé ni. ṣé mo rẹ ṣe mo ṣá. ẹ máa mú dáadáa Sandra ọmọ ìyá àgbà tó ń gbé bẹ́ẹ̀ yẹn ẹ máa mú. láìka máa wọn tí mo kàn máa ń ládùúgbò tí mo láìkì wá. ìlú òkú báyìí a ò ní rí nínú ilé ẹnì kọ̀ọ̀kan ṣe mo dúpẹ́ o ẹ ṣe gan ni ẹ sá ṣẹ́rí ẹ Sandra pàtàkì láàrin wa òun tá a gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ náà ni pé a gbọ́dọ̀ gbé dé ilé wọn láti ṣe ayẹyẹ ìkẹyìn fún ìwọ ìwọ ìwọ ìwọ wọ́n yẹ gbẹ̀kẹ́ níṣẹ́. Sandra jẹ́ Sandra.

bá fún gèdè awo wọ́ràn wọ́ràn ó ṣe bá fún wọ́ràn wọ́ràn. ká má olu gèdè wọ́ràn olu awo ojú. ó ṣe bá fún òru. ó ní kó kára lẹ́ẹ̀kọ́ ni kó mú ṣe. olúgbọ́rúgbó ẹ̀kọ́ ó sùn. rámọ rẹ̀ kó sùn o ó lè lè wọ̀nránwọ̀nrá kó rámọ rẹ̀ bá gbogbo idẹ́ o àwa ò lè ṣàrò wọn yẹn ká má bóòlù ṣeré àwòyàwó ó lè lè wọ́n ní ẹni pa kúni kì í ẹni pa kàlàmàgbò kì í kánú ẹni pa kálákátá ni kì í kánú ẹ̀ka ń sàn. ajá fún ọ̀rúnmìlà ayé la bá dìbò lọ́run bọ̀ wá sí kọ̀lé ayé ọgbọ́n nínú ayé ló ń ta mẹ́ta bò rẹ̀ kẹ́ ibi táyé pé ń tẹmu ó pa ayé sọ̀rọ̀ ayé pé o ó ní ọ̀tẹ̀mú mi ayé pé ó tẹ̀mú ó wà gbéra báyìí o ó wà bá gbogbo àwọn tó náwó nù kú rẹ mọ́ ti bọ̀wọ́ rọgì ìgbàgbé o gbogbo ẹni tó bá ti náwó nù kú rẹ káwọn náà mọ́ ọ lọ sọ́run nítorí pé ẹni pa gúnugún ni kì í kádùn ẹni pa kàlàmàgò kì í kájú mẹ́fà ẹni pa kátàkátà ni kì í káta

kóhun náà máa lọ ọrùn àpakú wọn máa lè bá wọn sọ̀rọ̀ àjìgà àpájà kàkà sórí ta mẹ́ta ìyá wípé gbọ́dọ̀ gbọgbọ ìta wípé gbọ́dọ̀ gbàgbà gbogbo ẹni náwó nù kú rẹ kọ ọpá bájá dúdú náà kò dìbòrò ẹ̀yìn o. Hmm. wá ṣe níbí àti pé kí ni ká ṣe fún ẹ gan-an. ẹ dákun mo kò déédéé bára mi níbí báyìí ni àwọn ọmọ aráyé àwọn ọlọ́dẹ mi mi lè kókó mo ṣe bára mi bí báyìí nìyẹn. ṣé o rí ibi tí òun wò yìí ibẹ̀ ni wọ́n pè ní agbede méjì ayé òun ọ̀run àwọn tí wọ́n kú ní ọjọ́ àìpé tí ọmọ aráyé dẹ̀mí wọn légbodò ibi ni wọ́n dé sí. Si ṣùgbọ́n kí ló dé tí aṣọ tirẹ̀ fi yàtọ̀. ẹ wo èmi náà mọ mo kò déédéé báṣọ yìí láwùn mi nì. ẹ yára rẹ yóò pé wọ́n ti gé ka àtàǹpàràkò rẹ lọ. bẹ́ẹ̀ ni èmi náà mọ̀ ọ́ kódà mo mẹni tó ṣe iṣẹ́ yẹn. àfi kí o padà kí o lọ mú wá nítorí pé tí ara rẹ ò bá ti pé o ò lè jókòó pẹ̀lú wa níbí o. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n padà sílé ayé ẹ wo ilé ayé tẹ̀ ń wò yẹn ó ń mú ooru ìwà ọ̀bàjẹ́ ti pọ̀ jù ó fún ẹkún òṣè wàhálà ìdààmú ẹ jọ ẹ jẹ́ kí n wá bí pẹ̀lú yín ẹ jẹ́ máa bá yín gbé ń bí ẹ jọ mi fẹ́ padà sílé ayé. tí o bá kọ̀ láti lọ mú wá iye ọdún tó kù kí o lò wàá lò nínú ìnira nínú ebi àpakúdórógbó iṣẹ́ àṣekára o ti gbọ́. ẹ jọ ẹ má jẹ́ kí n jẹ ya ń wù mí láti gbé pẹ̀lú yín ní bíbá yìí bíbá yìí rọrùn ẹ arábìnrin máa lọ kí o lọ mú wá máa lọ máa lọ. ẹ síbẹ̀síbẹ̀ náà kò tí ì yé mi kí ni èyí dàrú mẹ́mi lójú o. èmi ni Sandra. Ah! ẹ bolo mi sábà. mo paradà láti wá gba ẹ̀san ẹni tí ó gé ìka mi tí ò jẹ́ kí n gba ẹ̀san ẹni tí ò jẹ́ kí ìyá mi ó jẹ wọn mọ́ ọláwálé gbogbo àwọn tó rí pẹ̀lú mi tó rò bóyá wọ́n jẹ́ ẹbí mi òkú lásán lásán. ẹ ó dáa orí ìbáyìí ìsìnkú ọ̀run ń gbọ́ ọ̀rọ̀ wá rí báyìí mo ti rí bẹ́ẹ̀ ńṣe ni kó o fi ìdínú kó o dákun dábọ̀ kó o foríjì tó ti gbẹ́rù tí ò lẹ́tọ̀ kó gbé amọ̀pẹ́rù rẹ ló sì jì tó fi ṣọlá ẹ ńṣe ni ọwọ́ ajébù rẹ kò dáríjì. kò lè rí ṣe láyé inú ìlera tí ọláwálé máa wà tí tó máa fi kú mi. èmi ò lérè léyìí ṣe èmi tí mò ń jáwé jágbò fi ṣe èèyàn lóore n ò lè ṣe. ṣé ẹ kókó ń lọ ẹlẹ́fọ̀ọ́ àwọn fúlàní wọn lè fi jọ wẹ́lẹ̀ wọ́n máa gba ẹ̀mí ẹ̀ torí ìrora yìí ti pọ̀ jù. mi ò lè gba ẹ̀mí ẹ̀ torí èmi kọ́ ni mo ní olódùmarè ló ní ẹ̀mí ẹ̀ a ò dẹ̀ fún mi láṣẹ láti gba ẹ̀mí ẹ̀ ìyọ̀ǹda ìnira lásán ni wọ́n fún mi ìnira ẹ̀dẹ̀ ló máa bá kú bẹ́ẹ̀ ni ọ̀làwálé o ò lè yé o. o jẹ́ kí ìyá ti ò jẹ́ kí gbẹ̀ sọ àwọn tí ò jẹ́ kí àti èmi jẹun tó fi mi pọ̀ ìyá mi lójú ìrókò mo lọ náà. mo tún bẹ ayé mi mo fẹ́ sọ fún mi mo bẹ ayé mi. àdìsá òbí tó bá pè é pé bíi ti rí wa bíi ti rí rè òun rèé o ṣé ń gbà tí àbúrò rẹ̀ yìí tí ó gbé gbèsè ọlà ẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí wá ẹrù ẹrù sàárè kiri tó fi pinne ọlà tó fi pinne ọlà ṣọbọ ọsọ. èmi àwọn ọmọkùnso kò wọ́n kàn fún alúwa kan náà ni. ẹ̀yìn kan náà ni òun ló wáá délẹ̀ yìí àtòun tó lọ rèé wá ẹrù wá táwọn òsì ní dẹrù sàárè ẹlẹ́rù wá ń béèrè ẹrù báyìí òun fẹ́rù ṣoògùn ọlà tó jẹ́rù sàárè ẹlẹ́rù ní kó wá wọ́n sì gbà tó ló di dandandan kó o bẹ̀rù sàárì ọ̀hún bí ọ̀rọ̀ gbé wá dé mi rò kó lúwere mo ti tẹ̀lé yín mo ti sì ti fẹ́ padà báyìí wá yẹ́yìn síbi kó o gbé àbúrò rẹ káfàbọ̀ ẹ mọ̀ gbé lọ. káàkiri ọlẹ́ ẹ kò ṣe kankan àbúrò ẹ̀ ra mọ́tò olóògbé gùn ló bá ya ló bá gbé ẹ̀yin lẹ́ni kí n fi gbà mí. ẹ bá fọwọ́ tó náà kò súnmọ́ tóbi ẹ̀yìn mi wà. ẹ bá. abisa abisa. orí ìbàyí ṣótọ́ ṣótọ́ ń bọ̀ ẹrù sàárè kó dẹrù tiẹ̀ bá dẹ̀. ẹrù sàárè mi o ẹrù sàárè mi o kan lókun gbà kan lókun tẹ́ni tẹ́ni tèkísà ní tààtàn ẹrù sàré ni o ẹrù sàré ni o ẹrù sàré ẹrù sàré ni o kíkan lókun gbà kan lókun tẹ́ni tẹ́ni tèkísà ní tààtàn ẹrù sàré ni o ojú alárò kò tún lè aró ojú àmọ́ kòkò kò tó lẹ́yìn àmọ́ ni ẹni tó lẹ́rù ló lẹ́rù a kì í jákèrè mọ́dò lókun ẹni ẹ̀gbọ́n ta ló lẹ́rù yìí o ẹrù sáré ni o ẹrù sáré ni ẹrù sáré ni o kò ṣe é gbé jígan lókun gbàgán lókun tẹni tẹni tẹkísà ní ta tẹkísà ní ta tán ẹrù sáré ni o. Ifá lábẹ́ léwé lábẹ́ tó yanjú ẹ̀fọ́ oníṣànà lóhun tí ṣètọ̀nà ẹ má forí àgbègbòwe tàti òru ọba ẹyẹ ní ṣe nígbó bó ṣe di gàgà di gàgà yìí o ẹgbọ́n ta ló lẹ́rù o. ẹrù sàárè mi o ẹrù sàárè mi o gbàgán lógun tẹni tẹni tẹkísà ní ìtàtàn ẹrù sáré ní ìyó odò ní kéré lu kéré o àwọn ògbè fòǹfò lóhùn ìtẹ́ òkú ní sàárè kòtò onígun mẹ́rin tó ń júwe ọ̀nà tó lọ sájúlé ọ̀run àtàṣọ àti pósí ẹgbọ́n ta àtàtà ló ń lẹ́rù o. ẹ̀rù sáré mi o. ẹ̀rù sáré mi. ẹ̀rù sáré mi o. kò ṣe é gbé. jígan lókun gbàgán lókun tẹ̀lé tẹ̀lé kíkísà níta. kíkísà níta. ẹ̀rù sáré mi o. ẹ̀rù sáré o. ajá dúró orí yòó nípọn lọ́jà ká má mọ̀ tẹ́ni ó kéré ó tóbi aláwájú ẹgbẹ́ èrò ẹ̀yìn ẹgbà kí lohun tó wúwo tí kò ṣeé gbé o ẹgbọ́n ta ló ń lẹ́rù yìí. ẹrù sàlẹ̀ ní o. ó dé ní kéré kéré. ẹrù sàlẹ̀ ní o. àwọn ògbé fún fọlọ́. jíkan lókun gbàgán lókun tẹ́ni tẹ́ni tẹ́ni sàlẹ̀ ní káàtọ́. ẹrù sàlẹ̀ ní o. ẹrù sàlẹ̀ ní o.